ẹ dákun eh, Àjàyí ló kọ mi eh, ìlú tí mò ń wò lọ́ọ̀kan ni mò ń lọ eh, ọmọ bẹ̀ ní. bẹ́ẹ̀ni ah, ẹ dákun tí mo bá fẹ́ béèrè olórí àwọn ọ̀dọ́ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bó ní ti wí. ìlú tẹ̀ ń wò yìí o ìlú wa ni ìlú aládùn lóko rẹ̀ sì ń jẹ́. ìlú aládùn. bẹ́ẹ̀ni ah. olórí ọ̀dọ́. bẹ́ẹ̀ni. yín lọ. Ah, ẹ mú mi délé lórí ọ̀dọ̀ mm. ẹ ṣeun ó iyùn iyùn adé ọjọ́ péré ọmọ agbádẹ́rù bí ọṣẹ. wàhálà èmi náà lórí wọn kàn fún mi náà ní tí lórí. wò ó má ṣiyèméjì lò ó má ṣiyèméjì àwọn alálẹ̀lẹ̀ yìí wọ́n fún ọ ṣe lò ó lò ó má ṣiyèméjì. báwo ni bá bímọ tiẹ̀ lóòótọ́ kí dìde o. èrò gàlẹ̀ kéèyàn adé ó dìde bágùtọ̀ bá bímọ tiẹ̀ lóòjọ́ ìdìde ni èrò gàlẹ̀ kó gbẹ̀yìn adé dìde o. omi ara rẹ kọ́ wáyìn ìrìn àdé o ẹ̀jẹ̀ ara rẹ kọ́ padà bọ̀ wáyìn erùgàlẹ̀ gbẹ̀yìn àdé ǹdẹ ìrìn àdé o. koríko dìde èrò àdìdẹ. ìrìn àdé pẹ̀lẹ́ pẹ̀lẹ́ koríko dìde èrò àdìdẹ pẹ̀lẹ́. ọjọ́ ìwúwẹ́rẹ́ gbọ́dọ̀ ló ń bọ̀. ẹ̀rọ o ẹ̀rọ o ní ìrókò ń so o Èdùmàrè jára o. elétìtì pa abiyamọ tí ń retí ibi omi o ẹrí o ọta o àgbá o oore yèèyè o mọ́mọ́dójú mi ò rí etí mi ọmọ gbọ́dọ̀ gbọ́ bí nǹkan ọmọ gbọ́dọ̀ ṣe mí tẹbí tará torí kì í délé dẹ̀ràn lọ́rùn kó ní ojú tó lára àrò gbọ́dọ̀ ní mí o bẹ́ẹ̀ ni torí pé wọ́n ni mò ń sìn. àyìnlá gbójú mi dáadáa jẹ́ ń wí fún ọ tó rábùúrò rẹ ọ wà wọlé nísìn ọmọ jáde fúnra rẹ á sì pa lójú rẹ níta bá wà nù. ẹ wo bí o ohun gbogbo ọ̀nà bùn ni o ohun tó bí tòórùn ṣé eré àyìnlá kò mọ́lẹ̀ fún ẹ ní wọn bèrè jáde yóò tún parí ìwà àgbà. ẹyin lọ́nà mọ́ o o mọ̀ dáadáa o. wípé àbúrò rẹ ń dojú tiẹ̀ o ò dẹ̀ fẹ́ o dẹ̀ mọ̀ pé àbúrò rẹ ó ń dojú tiẹ̀ mú jáde kó o sì pa lójú wa lára nìyí. kò ní kò ní dáa fún wọn náà. kò ní dáa fún wọn náà. ẹ wọ ẹ kí ló ṣe. ọmọdé ọmọdé àwọn wèrè. àwọn wo. mo fẹ́ sá wọn sàkúsà. àwọn olùfẹ́ sá. adé amúlọ́rin fẹ́ ṣá wọn sí wẹ́wẹ́ ah! inú bí mi. inú wo ló ń bí àwọn ló fẹ́ ṣá. ẹ eh, oúnjẹ tó ti yé mi awẹ́lẹ́ awẹ́lẹ́ wọlé. ẹ̀gbọ́n mi kò jẹ́ wọn lọ bá wọn. ẹ eh, mo yé mi ó yé mi. Eh, mo fẹ́ ṣá wọn. mo ṣá wọn ṣá wọn ṣá. wo ló fẹ́ ṣá wọn. pupa àbí dúdú. Hmm. ọlọ́run yẹ wọn lọ. ayẹbi o ayẹbi o ayẹbi o ọjọ́ kan rí òṣè gbá létí o òòrùn kàtàrí òṣè taláyà àtìlẹ̀jáwé àtòkèwàgbò ajígini tó bá jọrẹ́ arìngìnì tó bọ̀rùn múlẹ̀ òun lorúkọ tẹ̀yìn ìyá ń jẹ́ lọ́jọ́ tẹ̀ǹtì kọ́lé ọ̀run bọ̀ ẹ wá bọ́lódùmarè jẹ́jẹ́ o ẹlẹ́nikẹ́ni tó bá ti mọ ọkọ yín ẹ̀ nípa ẹ̀ ní ṣe ń bi mo ti mọ orúkọ tẹ̀yìn jẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe bí fọ́mọ tèmi ọ̀ṣunbùnmi èyí o ọmọ ayé ni kì í ṣẹra ayé torá já dúdú mọ́rọ́ gbọ́gbọ́gbọ́gbọ́ nígbà alájà koro ọ̀kàṣàkàṣà ní yọrí ọlọ́dẹ nígbà alájà alẹ̀ àwọn méjèèjì ló dín fún Ọ̀rúnmìlà lọ́jọ́ wọn ń pẹ̀lú bàbá níbi Ọ̀rúnmìlà wà lẹ́ni bá pẹ̀lú nìdájì là ewu ju ọ̀sán là gbọ́ kú ewu. dìde ńlẹ̀ dìde ńlẹ̀ nǹkan gbọ́dọ̀ sọmọ kò sí ńlẹ̀ èèwọ̀ òrìṣà igbá ni wọ́n pa ẹnìkan ìpà wò ọ̀sán bọ̀ mí. Ah. Eh, ibi tẹ́ ẹ fẹ́ gbà yọ sí mi rèé ah, ọ̀rọ̀ yín ti yé mi irọ́ lẹ wá pa torí pé nǹkan ìsọmọ kò sí ńlẹ̀ ọmọ èyí kò sí ní tí ó ṣe é ìyá àbíyè lèmi èmi èṣe ìyá àbíkú ẹ dákun kí ló dé kí ló yẹ kó lè tó bẹ́ẹ̀ o òwò fún òwò lọ́rùn kálukú ní í ṣe tiẹ̀ kó má bàa dìjà lélẹ́dùn àṣìṣe ó fi ìlànà tí kálukú ọ̀tọ̀ ó fi hàn ṣé dandan wá ni ṣé bẹ́ẹ̀ni ọ̀bá gba tèmi dandan ni kí n gba tí ni ibi tẹ́ wá gbà wá ẹ mọ̀ pé bẹ́mi náà lè ẹ mọ̀ pé lákọ ni mo wà bí ìbọn lọ́mọ èyí o <laughs> ikú ti ré kété àrùn ti ré ibi ti fò bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ fọwọ́ ara yín ṣe ara yín ni bẹ́ẹ̀ ni mo sọ ó yá dìde dìde dìde dìde. ẹ kú iṣẹ́ o. ọ̀rẹ́ mi ò ṣe. ẹ ṣáà ṣe kíá. Hmm. kí a ló dé ọlọ́mọ níjà arógun kí ló dé. ọ̀rẹ́ mi ó má parọ́ tẹ̀ ọgbẹ́ kan ló mú mú láyà mi. ẹ ọ ṣíkàwò. Hmm. ọ̀rẹ́ mi ìfẹ́ àyìnlá ń dà mí láàmú. àyìnlé wo ń bẹ. àyìnlá alágbàro àyìnlá alágbàro iṣẹ́ la rí a ò rí owó nínú gbogbo ọkùnrin tí ń bẹ lábàá wa ò wá rí kankan tó wù ọ́ afàyìnlá orí mi mọ́mọ́ gbàbọ̀dé orí mi mọ́mọ́ burú o dákun jẹ́ ń sọ tó tọrọ fún un sọ̀rọ̀ bọ́ bá ń pín lárí lárí mo pé o bọ́ bá ń pín ní tọ́rọ́ kò lè kan àyìnlá àyìnlá ah, iṣẹ́ la rí àrówó nínú gbogbo iṣẹ́ tí ń bẹ ní àbá yìí ohun kan ló ń ṣe àmọ́ bó ti wá ń ṣe tó náà kọ́ bí ìgbà tí à ń pọnmi sínú apẹ̀rẹ̀ ni kí ni. àyìnlá àyìnlá kùsẹ̀. wo bí ọmọ balógun wà ń bẹ ò lo fẹ́fẹ́ ọmọ ọba wà ń bẹ ò lo fẹ́fẹ́ mo fi gbogbo ìgbésí ayé mi ni mo fi búra wo bọ́ bá pín lárí kò lè dọ́dọ̀ ẹ̀ kò lè níláárí láyé yìí. ẹ̀yin èèyàn ṣe máa ń rẹ̀ dà pé báyìí gan-an èmi mọ̀ pé elédùà á sì dá lóhùn. a ní ò lè níláárí dákun gbórí ẹbí jàre kó jẹ́ bọ́ọ̀sì mm. kan tó rí tún. bá fogbọ́n ọdún pinlẹ̀ wèrè ìjọ òun wèrè yóò jà ó sì báyìí lásán wọn sọ ká máa lọ àbà. Hmm, àyìnlá èmi ló dé gan èmi ló ṣẹlẹ̀ èmi ah, ah. ló ni mo fẹ́ sọ fún ọ pé kó wá lọ rírí ìyá mi ní àyín ló wà tó ń ṣẹ́gi jọ sọ fún mi ṣẹ́gi ló fẹ́ ṣẹ́ ní gbogbo ayé rẹ ni ọlọ́run ṣẹ́gi ta ìgbà wo gan-an lówó tó fẹ́ pé wo jẹ́ ń sọ fún ọ kí n ta ọ́ lólobó kan tí ó wúlò fún ọ bó wù ọ́ ọmú lò bó wù ọ́ ọmọ mu wò wá rí ìyá mi kí ìyá mi dá ọ lọ́lá kí ìyá mi yọ ọ lóko ìṣẹ́ kò jẹ́ bó ṣe jẹ́ o. ṣé bí n bá dọ́dọ̀ ìyá rẹ ṣé kí n níwọ̀ ló ní kí n wá. àyìnlá ọ̀rọ̀ rẹ sì mọ ń pa ń lẹ́rìn ó sì wá ń ṣe bí ọmọ kékeré báyìí ó sì ń ṣe yan bí ọkà bọ́ ọ bá ní látọ̀dọ̀ mi ìyá mi ò ní gbọ́ lóhùn. wo àyìnlá bọ́ bá wá rí ìyá mi ìyá mi ò rí nǹkan ṣe sọ́rọ̀ rẹ o kò jẹ́ bó ṣe jẹ́ o. wo já máa lọ. ó dọwọ́ ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ṣé ẹ tún ti bẹ̀rẹ̀ ṣé ẹ tún ti bẹ̀rẹ̀ ah, ṣé gbàgbé ni orin tẹ́ ẹ dá lóko tẹ́ ẹ rántí mọ́kọ́délé èyí tẹ́ ẹ dá lódò tẹ́ gbàgbé akèrègbè sódò tẹ́ ẹ wá délé tẹ́ ẹ bógun ta pé ṣé wọ́n ò gbèrin àbọ̀ ní tèmi ta ni ò bá yín gbé ọ àwa mo káwé ó ní ẹ wá rí ìyá òun ẹ ṣé fáwọn balẹ̀ kò má rí wí kò lè má rí wí wọ́n wà ní ẹmu lọ méwúrẹ́ wá àbí kẹ́ lọ rèé má gùn fàwà àánú yín ṣe mí ẹ dẹ́kun sáwà gan rẹ́ẹ̀dì yẹn jẹ àánú yín ṣe mí ẹ máa tójú bọlé ẹ tún lọ fi ẹ lọ fi pọ̀ lù fẹ́ gbọ́n. àwọn ẹni èmi ò kò dùn. ètè ibi dùn níṣó níṣó. sọ̀rọ̀ yìí ni mò ń bọ̀ yín sọ. níṣó. kí ni màá sẹ̀yìn ọmọ ìbá ìná àìlá. ó ti sábà táǹkù. béèyàn bá sì sápá táǹkù dandan ni kẹ́ni tó bá kù ọ yọjú ohun ọwọ́ rẹ ò tó o ti fi gọ̀gọ̀ fà á ah, sórí wo wo tọrọ ọ̀nà àbáyọ méjì péré ni wọ́n lọ́wà fún ọ bẹ́ẹ̀ ni táwọn ọrùn ní wí fún ọnù ọ̀sùn ṣẹ̀gẹ̀ sí olóòyà àyàn awẹ́dẹ kó tó wẹ mọ́ yèyé káàrí ọlọ́bẹ̀ ẹ̀dẹ́ létí tí ipò ti retí ni kí n wí fún wọ́n ní tó fẹ́ kọ́rọ̀ rí ọ̀bọ̀ ọjà ọ̀wọ̀ olúbọ̀bọ̀ ọ̀nà àbáyọ ẹlẹ́ẹ̀kejì ọ wà fìlú ilẹ̀ àtiwọ́ àtàbúrò rẹ̀ ẹ wà pọ̀ sókè rajà rérére tó o bá fẹ́ rí ṣe láyé tó o bá fẹ́ rí jẹ tó o fẹ́ rí mu tó o fẹ́ máa ṣiṣẹ́ erin kó o máa jẹ̀jẹ̀ ìlírí ọ fìlú ilẹ̀ o ọ lọ sílùú mi lọ nire gbogbo bá tó ọ lọ́wọ́ ń bẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. ẹ wò wa ẹni ká bọ eégún ilé ẹni ká bọ òṣù ọjà ẹni ká tún bọ ẹnu ẹ bá ti ṣe gbogbo nǹkan ọmọ pé fálẹ́kẹ̀ má mọ̀ pé sùlólè mo wọ ọrùn yanyanyan bí ẹni tí ò ní kú mọ tí n bá sọ fún ọ nìkan gbọ́ sọ̀rọ̀ ẹnu mi tí n bá fi góbì fún ọmọ jẹ o àmọ́ bí n bá fi sọ̀rọ̀ fún ọ yọ̀dà ọkọ gbọ́ n tí wọ́n ní kẹ́mi ó wí fún ọ ni mo ti wí fún ọ bọ́ ọ bá ti bọ gbogbo tán ní ọbọ tán ìwọ wá gbìyànjú kó rìnrìn àjò wọn lórí ń bọ ọjà ọlọ́run sá lo òkun eré mi dákun ṣó gbé orí òun sílẹ̀ nígbà tó bá ń lọ ni ìwọ ṣe gbogbo ń ní kò ṣe nǹkan wá kọ gbìyànjú kọ rìnrìn àjò kọ wá wò bí gbogbo nǹkan ṣe rí fún ọ tèmi ò jù bá ń lọ. ó dà yà wá bí mi àtàbúrò mi bàbá ti ṣe gbóhùn tẹ́ni ká ṣe tàbá tètè fìlú ilẹ̀ a máa bẹ́gbẹ́ pé. ó di dandan kó di dandan bá ọba ti ṣe kí gbogbo oore pátápátá kó tó ọ lọ́wọ́. ó dà kó burú. kọ́ ọ sì mọ́ gbàgbé o kọ́ ọba eégún lé o kọ́ ọba oṣù ọjà o kọ́ ọba oníbàbọ̀ ti rí bàbá bẹ́ẹ̀ bọ́ kó tó lọ o. ó dà kó burú yà màá tún yọjú sí yín. ṣé gbogbo ohun tí mo ní kó o ṣe nǹkan tó lọ. ó dà kó Eh, eh. orí ò máa ṣe bá jìjàkadì yẹn wò ó bẹ́lẹ̀ dàbá mọ ibi tí ó sùn ni ìbá máa túnlẹ̀ ẹbẹ̀ ṣe lójoojúmọ́ àmọ́ lè ṣẹbọ lè ṣoògùn bá a ti wáyé páàrí láàrin. ẹ̀gbọ́n mi ẹ má jà ń láyà ẹjọ́ tẹ̀ ń yìí òye mi ẹ̀ ṣàlàyé jẹ́ kọ́rọ̀ yẹn òye mi. ó dà kó burú lórí àlá tí mò ń lá lójoojúmọ́ yìí mo ti jáde mo ti ṣèwádìí sí o àmọ́ ohun tán jẹ́ kó yé mi ni wípé wọ́n ní ká bẹ́ẹ̀gùn lé wo kódà wọ́n ní ká bò òòṣà ọjà wọ́n ní ká fi tèṣù fésù kéṣù gbà kó máa lọ bàbá ń bá rí ibẹ̀ ni wípé wọ́n ní bàbá mọ̀ pa afẹ́ dolówó afẹ́ dọlọ́là àfi ká fi ìlú ilẹ̀ o. amọ̀pẹ́ ẹ ṣe gbogbo ohun tí mo kà á lẹ̀ yóò gbọ́ ni. mo gbọ́ mo gbọ́ gbogbo ohun tẹ́ wí ṣùgbọ́n èsì wo gan-an lẹ fẹ́ kí n fi sáròyé yìí èsì wo lẹ fẹ́ n fi sí i. ọ̀bá yẹn bí eégún lé kẹ́ẹ̀bù ọ̀sà ọjà kódà kan ní kẹ́ẹ̀bù olúbọ̀ tẹ́ni bọ̀bá bẹnu kò kàn mí. ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ò jẹ́ kọ́rọ̀ mi ó yẹ yín káàánú mi sì ṣe yín ó yẹ kẹ́ ẹ mọ̀ pátìjì àti mo wa tó le koko bí ojú ẹja òun ló sọ mí di gbéwìrì ọ̀sán gan n ò lè rìn lùlù ìkẹyàn fàǹdà ojú olè náà máa fi wò mí ẹ̀gbọ́n mi sẹ́rí gbogbo ń tẹ́ ẹ̀ tó kalẹ̀ yìí mo gbọ́ ni n ò gbà n ò lè rìn kéèyàn fanda ká fìlú ilẹ̀ mo fọwọ́ sí i. ẹ ẹ ó dà kó burú àwẹ̀lẹ̀ ẹ èmi wa náà ti wá rò ó dáadáa mo wò pé ká máa lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi àkànwò. àkànwò <laughs> orí mi kàn yín o kí n tẹ̀lé yín lọ sọ́dọ̀ àkànwò àìgbọ́n mi mi ò lè lọ ṣé ẹ ti gbàgbé ni ọjọ́ méjì péré lákàn wá bá wa lò ní ilé yìí ẹ mọ bí ṣe ń lé mi kiri ìyẹ̀wò kí n wá tẹ̀lé yín lọ yóò mọ mú mi bó ṣe wù ni n ò lè lọ n ò lè lọ. awele ẹ̀gbọ́n rẹ ni mo jẹ́ ifá ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ ń ru irukẹrẹ ló ló pọ́n fi gbódù ni. ẹ ṣé mo wá ní fáwọn sọ̀rọ̀ ni mo ní n ò lè lọ ọ̀dọ̀ àkàn o n ò ní a má kúrò lù yìí èmi náà lọ́rẹ̀ẹ́ mọ̀ pé tí ń pè mí ti pẹ́ kí n mọ̀ bọ̀ ẹ̀yin ọmọ lọ sọ́dọ̀ àkàn èmi ò mọ lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi a sì máa fàdúrà ràn wá lọ́wọ́ ṣùgbọ́n ọ̀dọ̀ àkàn òun yẹn wọn ò lè lọ. o ò lè tẹ̀lé mi lọ. ẹsẹ̀ tí kékeré ò tètè ní n ò lè tẹ̀lé yín o. àmọ́ pé anájọ́ ń lọ ni. a ní wọn ò lọ bẹ̀ ṣé dandan ni wọn ò lọ ah, nígbà ní ìsọmọdé. Ah, ah, àmọ́ pé anájọ́ ń lọ ni. ẹ ń tẹ́lẹ̀ y a mọ̀ pé. n ò lè tẹ̀lé ẹ̀gbọ́n mi ẹ̀ mọ̀ pé n ò ń kọ̀rọ̀ sí lẹ́nu ṣùgbọ́n pé kí n tẹ̀lé ìjọba mi n ò lọ n ò lọ n ò lọ kí n lọ kó la fún mi lóyún. àgbájọwọ́. láti sọ̀yà. àjòjọwọ́. kò gbẹ́rù lórí. ẹ dákun torí ọlọ́run bẹ̀rẹ̀ kí ni kókó ìpàdé wa ń bí. torí àwítán ẹ lágbàjọwọ́ la fi ń sẹ̀yà kí ni kókó pàdé wa. ètò ni yóò dáa fún gbogbo wa ayé rẹ̀ ó sì dáa àmọ́ nǹkan tá a pè pàdé torí rẹ̀ lórí ọ̀rọ̀ ìlú wa yìí ni bílù ó ti dáa tí ó tùbà tí ó tùṣẹ́ torí rẹ̀ ni àbí àbí bá ń kọ́. ee eh, ìlú wa máa dà á tún dà á tún dà gangan gangan ṣé bí mo máa mọ̀ràn wá ń jọ́ kínní àná bàtọ́ lórí ọ̀dọ̀ kú ipe kẹ́ ẹ kí n jẹ lórí odò ṣé bẹ́ẹ̀ dàmí lòun ni ó ti jà. ẹ wo ọdún tí olórí ọ̀dọ́ ti kú lù yìí tá a yan olórí ọ̀dọ́ torí ẹ̀ la ṣe pè gangan ẹ jẹ́ ká yan olórí ọ̀dọ́ lónìí lónìí. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ah, ah. tọ́pẹ́ ní ká fọgún ọdún pìlẹ̀ wèrè nígbà wo gangan ni ó dájà bẹ́ẹ̀ tí ẹ̀gbọ́n rẹ sì bẹ́ẹ̀ lé. ẹ wò ẹ wò ẹ wò ẹ jẹ́ àṣẹ ń tà sí bẹ́ẹ̀ bá mọ̀ pé èèyàn olórí ọ̀dọ̀ kẹ́ èèyàn bẹ́ẹ̀ bá sì mọ̀ pé ẹ̀ lè yàn àwọ̀ yàn. abẹ́ mọ gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ ah, ah. níbo ló ti gbọ́ nínú ìlú wa wípé obìnrin jo lórí ọ̀dọ̀ eh, eh, eh, ẹ sì ń wò mí ràn ẹ má jẹ́ ká máa gbọ́rọ̀ ibẹ̀ ní gbàgbé ọtí o. kárí kú làákàyè. ọmọ ọlọ́pọlọ ni. Hmm. èmi ò bá sọ wípé kí ẹ jẹ́ ká fi Àyìnlá káfí ṣolórí ọ̀dọ́ wa. àyìnlá wo. àyìnlá lájàṣe. Ah! torí wípé kí ni àyìnlá òun ló lè tukọ̀ olúwa kó tòlù kó ah! àyìnlá tẹ̀ ń wò yẹn òun ló lè bá a ṣe gbogbo ohun tá a fẹ́ láàrin. láìláyà àyìnlá tó jẹ́ wípé àbúrò rẹ̀ ó lè paraku ni bẹ́ẹ̀ wíri jagunja ẹ wá ní ká jòlè lọ́dọ̀ kó lè ṣẹṣẹ o. ihun tẹ́ ẹ̀ máa wí fún yín nísìn ni pé kàkà kíkú má jẹ̀yẹsẹ̀ àfi ṣàwádánù ni èmi ò lè gbà káyìnlá kó ṣe olórí ọ̀dọ̀ wa nílùú yìí o kó lè má bàa kó wa o. Thank you. bá fojú sí níbi mo ṣe ń gbà báyìí. o ti mọ e, mi ò jẹ́wé eléyìí lójú ẹ̀rí eléyìí náà ń pè ní bí ọgbọ́n tá a bá gbo ewé yìí nìkan ṣoṣo ó dáa fẹ́ jẹ ìtakú ẹ̀ tá a bá wà àmọ́ ẹgún mọ́ṣẹ́ ó dáa fáláboyún àdẹ̀tún máa ń fi wẹ ẹ̀fọ́rí dànù. àjíkẹ́ àjíkẹ́. bá mi lọ dé dé. ọmọ ẹni ò bá jọ ìyẹn pé ṣe ni mo sọ̀rọ̀ dànù. bá mi gbogbo wọn wí ni mo gbọ́. ó yá kí ni mo sọ káyìn. bá mi kí lẹ wí ná. ó dẹ̀ mọ̀ pé lọ́wọ́ mi. kí ni lájorí gbogbo nǹkan tó wàá rò ọkùnrin mi rárá kí ló rò. bá mi inú ẹ wò ó ní gbogbo àbàtà wà yìí gbogbo àwọn ọ̀rẹ́ mi tó kù gbogbo wọn lọ sí relé ọkọ ẹ wá ń pè mọ́ ronú kò sí bí n ṣe ní ronú gòdè sí pé bóyá kìíní gbogbo àwọn ọkùnrin tó wà nù àbáwá bọ́ sí ń bá mi sọ ṣe ni gbogbo wọn kàn dàbí mi níwájú mi ẹ ẹ wá pé mo ronú ń rò ó. àjíkẹ́ ẹni ìyàn láàárọ̀ kò lè kó lọ́sàn-án ẹni ìyàn lálẹ́ ò sì lè rí tiẹ̀ he láàárọ̀ àsìkò oníkálukú ò ní tà sí ẹ àyà ẹ̀mí náà kì í wódó àyè sùúrù kì í wọ́ lọ kìkì ìdísẹ̀ ní ṣáájú ẹsẹ̀ wòmí àsìkò tiẹ̀ ò ní fún ẹ̀dá nínú àwọn ọ̀rẹ́ náà tó sọ wípé ó ti lọ lé ọkọ yìí tó ti ṣe lé ti wà nù wọn ìgbà kò sì tiẹ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n wa ṣe tiẹ̀ fún ẹ àsìkò ní o má gbé sọ́kàn rárá rárá sọ̀rọ̀ mi yẹ ẹ lágbára ọlọ́run ọlọ́run adé ṣàdé tiẹ̀ fún ẹ ó wà níṣìyàn ó níṣìyàn o lágbára ọlọ́run borí tó bá pẹ́lẹ̀ apàdà dìrè ni ọ̀rọ̀ mi yẹ náà fọkànbalẹ̀ ìwọ̀n ọlọ́pàá mọ́ jẹ́ ronú ẹ̀ mọ́ ah, ọlọ́run aṣọkọ̀ gidi fún ọkọ̀ alálùbáríkà ní pápá ọkọ̀ ọ̀rẹ́ tó yẹ pé ìtumọ̀ àlá burúkú tẹ mọ́ ńlá yìí. Ah, mo ti la. ẹ tún ti la ẹ̀gbọ́n mi kó má lọ jẹun tí mò ń rò kó má lọ jẹ́ wípé ẹ ti ń fi gàngàn fa tọ́wọ́ yín ò tó ẹ̀gbọ́n mi bí ẹ báyìí lè lọ sòògùn owó tẹ́ ẹ lọ sòògùn owó tẹ́ ẹ ṣáájú owó tẹ́ ẹ lọ kú dànù pẹ́rẹ́ ah ẹ̀gbọ́n mi ògùn gbọ́n wọn ò ṣàyè mi àánú yín ṣe mí ẹ̀yin ò ranù òfin mo fẹ́ gún lálàá gbogbo ẹ mọ̀ yẹra yín wò. awẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá lè lọ ṣògùn owó bẹ́ẹ̀ bá kú ó tún fògùn sí i àwẹ̀lẹ̀ ni wọ́n ṣayé òun. àwẹ̀lẹ̀. Ah, ìyá wa ẹ wò. mo ní kí wọ́n dágbére fún yín ni pé mo fẹ́ rìnrìn àjò bí n bá ti wá rówó gbogbo nǹkan tẹ́ ẹ ní kí n ṣe n ó ṣe. Hmm. àìlá. ìyá wa. àìlá. ìyá wa. àìlá ẹ̀ mélòó ni mo pè ọ́. ẹ ẹ mẹ́ta ni ìyá wa. Hmm sórí wọn ní ká wí fún ni ká gbọ́ làwọ̀ ilé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà àwọ̀ òkè jèrò àwí ìgbọ́ àfọ̀gbà wọn mọ̀ ti ka àbámọ̀ bọ̀nù ni Elédùmarè ò ní jí o ti ka àbámọ̀ bọ̀nù àyìnlá mọ́ gbàgbé ìkìlọ̀ o tó o bá ti ṣiṣẹ́ nílùú tó ń lọ bọ́ ọ bá ti rówó ní tí mo ní kó o ṣe lọ ṣé o sórí kò pọ́n dandan kó o ṣe lọ́dọ̀ mi níyì o o lè ṣe níbikíbi tó bá wù ọ́ bí n tí mò ń sì ń sọ yóò bá sì dán lójú tó bá tún rí awo eré gidi míì tó gbójú tó gbónu tún lọ wádìí ó rí i pé bí mo ṣe ń sọ yìí náà ló ṣe bá pàdé lọ́hùn mo gbàgbé ìkìlọ̀ o tó bá ti rówó bọ eégún ilé bọ ọṣà ọjà bọ olúbàbà tìrì bọ bàbá ẹ bọ mẹ́tẹ̀ẹ̀ta kò ṣe bí wọ́n ti ní kò ṣe kó lè rí bó ṣe yẹ ó rí ni o o ti gbọ́. dayàwá ẹ mo ti gbọ́ pé tí n bá ti rówó kí n wá ṣe gbọǹkan tẹ́ni kí n ṣe ọ̀nà mi àtàbúrò mi ó ti là sí rere. mo di dandan. ẹ ṣe ìyàwó ẹ ṣe. sí ẹ má jẹ́ bá yín dúró sí àyàn ẹ̀jẹ̀ mọ́ ọba pè mí lọ ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ẹ má jẹ́ àgbàgbé àdéhùn bó bá jẹ́ yín lọ́wọ́ yín kọ́kọ́ bí òkúta ẹ má gbàgbé mi o bó sì jẹ́mi náà ló ṣọ̀kè kọ́kọ́ gbàdúrà rẹ̀ mo wà yín làwọn akọ ẹ̀gbọ́n mi ọlọ́run sọ̀nà wá rere. àmín àwẹ̀lé mi ìrẹ̀ hm, ni mo gun ara lágbẹ̀dẹ ọmọ awúrin tún lè ro àgbẹ̀dẹ ṣoṣo tí ń bẹ lọ́nà tirẹ̀ èrò tí ń rògùn kó o muṣu fún mi dání èmi náà ní fọkọ́ sílẹ̀ lágbẹ̀dẹ wo ìdíjú ayé ìṣọ̀nà wà nílẹ̀. <laughs> àmọ́ ra. ṣe fún ọ torí pé mo nífẹ̀ẹ́ rẹ ni o bí o, bá sọ̀rọ̀ ìfẹ́ tó wọ̀ ọ́ ìyá mi ò sì gbọ́dọ̀ mọ̀ àyìnlá mọ̀mọ̀ kọjú mi sórun alẹ́ ńlọ ló ń lọ yìí o elédùn abámi sọ ọ ọ̀sùn ṣẹ̀ǹgẹ̀sẹ̀ abámi pa ọmọ o. ọ̀ṣunbùnmi wo adájọ́ máyẹ̀ a sọ̀rọ̀ má tàsé bí irú wọn bá sọnù ó di dandan ká wá wọn rí o wo èmi ò kì í ṣàdéhùn máa mú ṣe sórí bí mo ṣe ń lọ yìí obìnrin kóbìnrin kan kò lè yọ̀fẹ́ rẹ kó lọ́kàn mi bí n bá fi dán wò tí mo débi tí mi ń lọ tí mi rántí rẹ wo kí n má padà wọnú ìlú yìí ah! ọ̀sùn ṣẹ̀gẹ̀ṣẹ̀ olóòye ayùn olóòtí abidẹ rẹ mọ́ yèyé má jẹ́ ń pè má lè ṣe ọ̀sùn o omi o àgbá o ìbà rẹ o kò burú. elédùn ọ̀kẹ́ abamisọ abamisọ lọ abamisọ bọ̀ èmi náà sì wá ń fún ọ níléèrí báyìí pé tọ́ọ̀fì lọ tọ́ọ̀fì bọ̀ mi wojú ọkùnrin kankan. Yeah, la tí ìrìn ó ṣe díẹ̀ láàrin yìí ìlú onígbẹ̀dù là ń lọ àfi mọ́ àbí ibo là bá gbà. ṣùgbọ́n ìtẹ̀ eré mi náà jẹ́ kẹ́yìn ó ti mọ̀ parí ìrìn àjò bíi ti ìlú mọ́ bí kankan lẹ́yìn. ṣùgbọ́n ẹ mọ̀ bínú bíbéèrè ò bá ní fàjà tó ní Ṣàngó lẹ́yìn ni àbúlóògùn torí pupapupa tẹ́ kó sí ó yanu lẹ́nu. agbóhùn ṣòro àtìdíbọlé. sì í ṣèkà ẹni ó bá fi sí lọ́sàn-án ní farare lò àwọn èèyàn súnmọ́ tòsí ló ṣe ní àbí. ee tòsí yìí ò dáa o ti ń tara jù mo tara jù sórí oògùn tó pèsè mi ó pèsè mi farabalẹ̀. Ah, jẹ́ gẹ́gẹ́ bí àṣà ọ̀rọ̀ wa nínú ẹgbẹ́ yìí òun ló jẹ́ kí n pe ẹ̀yin ara mi ah, ah, ọ̀rẹ́ wa àyìnlá ẹ jẹ́ ká wò ó ṣe fún ká jẹ́ kó darapọ̀ mọ́ wa nú ẹgbẹ́ yìí. Ah, ṣé ọ̀rẹ́ wa àyìnlá tó ń sọ yìí náà ni àbọ̀dẹ̀ tiẹ̀ ṣé àyìnlá tó ń ṣe ẹgbẹ́ wa yìí wa yìí pé èèyàn tí ò bá jáfáfá kúrẹ́ darapọ̀ mọ́ wa. àpèlógún ọ̀rọ̀ ní jáde nígboro ẹnu rẹ yìí ẹ wo ò bá lójú àánú mú bá gbájé nígbẹ́ ká ṣèwọ́ náà ẹnu nbí rẹ yìí àbí sàn yọkọ. jọ jọ jọ jọ jọ wà gbọ́ o ṣé ń gbà tó mú wọn ẹgbẹ́ ṣé mo ṣe sùn ẹ̀sùn ẹ̀ ni àbí n ò tàfáfá. ṣé mo sì wà wù. n ò lè sì wà wù sọ́ọ́rí agbájé ìwọ ni n ò bá sọ̀rọ̀. tí wọ́n bá rí i pé o ti bá ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀ tó ti tẹnu dáadáa tí ó sẹnu rẹ̀ báyìí n bó mọ̀ pé wíwo lẹnu awó ń wo <laughs> kò séwu ń gbà náà ẹ mọ̀ pé ẹni gbọ́n mi ni ó gbọ́n ẹni ó gọ̀ ni ò mọ́ra wọn bá a sì pé pẹ́ni ó gọ̀ pó gbọ̀ yóò dìjà ṣe rí gbogbo tí sùẹ̀sùẹ̀ tọ̀rẹ́ wa ní ọ̀rẹ́ mi ń ṣe gbogbo ẹ̀ mo ti bá a sọ ó sì lóun ó ṣàtúnṣe sí i gbogbo ohun tó yẹ kí n bá a sọ pátápátá mo ti pè jókòó tí mo ti bá a sọ pátá. n tẹ́ ń sọ ìtẹ́ ń falẹ̀ sọ ẹ jẹ́ àrò dáadáa o ṣé ẹ mọ̀ pé àṣà wa ẹgbẹ́ yìí èèyàn tó bá jáfáfá tó ní kìmí la máa ń gbà o tá a fi dídá tèmi gan ni n tiẹ̀ fẹ́ ká tiẹ̀ gbà yẹn kankan mọ́ bá a ṣe wá ti dá. béèyàn kan ló mú ọ náà wà ẹgbẹ́ yìí. ẹ jọ ń bọ̀ wá mú un wá bí ṣé mo dalẹ̀ ni àbí mo ṣe sùn ẹsẹ̀ báyìí. wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀ ìgbé adákẹ́mọ̀ fọ̀hún àmọ́ tẹ́ni tó ń ṣe o wọ́n fẹ́ kàrò dáadáa ó ṣe pàtàkì o. ọjọ́ kìíní àná ń gbòòsì mu wa sùẹ̀sù ẹ̀ ló ń ṣe nínú ẹgbẹ́ yìí. wo tẹni yòówù kò ṣe níwọ̀n bá àgbàtàgbàjẹ́ bá ti bọ́ọ̀rẹ́ rẹ̀ sọ̀rọ̀ tó ti tẹnu kò sẹ́ni tá a lè gbà àgbàjẹ́ ń bá àlàbọ̀ lásòun náà la. kò ń ṣe pé bóyá o já fáfá jù báyìí náà lọ. ń bọ̀ ọ́ dípa àbọ̀ lásìọ́ lára ló di pé ìwọ náà já fáfá ló sọ̀rọ̀ bí èèyàn. àgbàjẹ́ ọ̀la wa ní Àyìnlá wọ́n sì bẹ́ẹ̀ rẹ̀ fóògùn àwọn àbáyé ò máa dá o àwọn àbáyé ò dá. ìwọ ló ń sunkún bí egbére kí ni èso ń sunkún bí egbére. mi ni mo sunkún ìṣẹ̀lẹ̀ mọ́rí Àyìnlá ká bẹ́ẹ̀ òun àtàbúrò rẹ̀ ojú mi kòrókòró báyìí ìyá ìlànà ẹ̀ wọ́n gbó wọ́n sì bẹ́ẹ̀rì wọn fóògùn. kí ló dé. àwọn àbáyé ni o àjẹun ẹ wá wá wá wá wọ́n wọ́n wọ́n bẹ́ e, eré àìlà ẹ̀jẹ̀ ń ṣe sùúrù ó ṣe sùúrù. ní tí mo rí lójúkorojú ẹ̀jẹ̀ ń ṣe sùúrù sùúrù sùúrù sùúrù. ẹ kátẹ̀wá ni wọ́n bẹ́ eré àìlà ẹ̀jẹ̀ ń ṣe sùúrù ó ṣe sùúrù. ìwé kí wàá di ẹ. ojú àti sùnmí ní bàmí lẹ́rù. ìyẹn hmm. lè o ó dáa kí ẹ̀dá máa wo ọjọ́ àti sùn ẹ̀ ẹ̀dá ẹ̀dá tó bá ti jẹ́ pé òun fúnra rẹ̀ ti mọ̀ pé ọjọ́ àti sùn wọn ò lè dáa sórí wọn náà n ò ròyì dájẹ́ wípé wọ́n máa bẹ́rí ẹ̀ náà fògùn ni. kàdá fún bàbá ẹ. ẹ ẹ kòkò ní dáa fún ẹ kí kí n tiẹ̀. máa rẹ o. kọ́ máa bẹ rí àyìnlá ah, ah. kí n tẹ̀mí. ìkàwé <laughs> ọkùnrin ẹ ti kọ́. pé kí ni. Ah. àyìnlá wẹrẹ. kí ṣàyìnlá. lójú mi kòròkòrò báyìí na mú àyìnlá àtàbúrò rẹ̀ àwọn arábà yìí ọ̀dá o hmm. láti wọgbó gọ́gọ́ gọ́gọ́ lọ́mọdé ló ń gbó lọ́mọ bẹ́ẹ̀ orí rẹ̀. n tó wá dùn mí jù hmm. láti fi tí mo ti dáyé n hmm. ò fojú mi kẹ̀kẹ́ àfi tàyè láyè nàìjíríà bá ṣe sùn sùúrù sùúrù sùúrù. Àyìnlá. ó rí iná ó rí bá ṣe ga pa ẹ̀ ó rí bá ṣe gẹ́sẹ̀ wẹ̀wẹ́. ṣojú mi gan lọ́yìn sí ọ hmm. tún gúnyán báyìí mo dẹ̀ mọ̀ pé tọ́tọ́ bá ṣe parí ẹ̀ báyìí ọ ń gbé bọ̀ wá sọ́ọ́ dẹ́yìn ni. kádà fún bàbá yìí dẹ́yìn náà gbé wá. rárá jàre owó jí mi wà gbàùn ó jí mi olójú ìgbé akébí owó àfọ̀hùn bí èèyàn pọ́kọ̀ ò gbà ó lè àgbẹ̀. èlé purọ́ ni wọ́n rí lò sọ kí n purọ́. mo rí mo sọ. ó rí o sọ. àbẹ̀kẹ́ ló sọ fún mi o. àbẹ̀kẹ́ sọ fún o. ají dídí ọ̀rọ̀ yóò sọ látàrọ̀ àbẹ̀kẹ́ rẹ̀ sọ fún ẹ. a ah, kò mà ní dáa fún ẹ o ọmọ ìlójú tí nì. ẹ ẹ ní bàbá ẹ ò ní kúre bàbá ẹ ò ní kúre bó ṣe ní bàbá ẹ ò ní kúre ò ní kúre orí ẹ kúru ìwé méjì ni owó sọ látàrọ irọ́ ló pa. kẹsì rán sáré kí wàá pa ó fún mi. àpèrèrè ah, o. wọ́n ti láfẹ̀ẹ́ sọ́nà. ìdílé rẹ̀ sóhun ti ìyá gbogbo àwọn tí ń bá ń bá sọ̀rọ̀ kí máa ń bú wọn ní o lákìrí sọ̀rọ̀ rẹ jẹ́ ń sọ̀rọ̀ yóò ti máa wínú o tí yóò ti máa rerí rẹ ọjọ́ tètè gbowó ń gbà wọ́n bá ná ọ dáadáa kó tó di mọ́ gba pé inú ti ń da délé bọ̀ sí lọ́rùn lọ yìí ìgbára kẹwẹ́ ni tọ́ da ìní ẹ ụlọ ọkọ àmọ́ ńgbà tí tọ́ bá sọ pé èyí da ọyọ́ ná ọda ọ̀dà ọyọ́ sọnù èwo ló fẹ́ kùnú àrùn fún ọgbìn ilẹ̀ ń sùn ilẹ̀ mọ́ ọjọ́ ń lọ ọwọ́ sọ̀rọ̀ ẹ̀dì ajá kan ọgbọ ọkùnrin ọmọ wa bú wọn kí ló bí mo ṣe wà yìí hmm. bí n bá nífẹ̀ẹ́ ọkùnrin bí mo ṣe fẹ́ ṣe tí n ah. ẹ jẹ́ kọ́kọ́ nífẹ̀ẹ́ ọkùnrin kan náà kí n tó mọ̀ pé bóyá yín fẹ́ àbí ìnífẹ̀ẹ́. ẹ dákun o sínú gbogbo àwọn tí wọ́n ń wọ wá o kò sí ètò onífẹ̀ẹ́ nù wọn. Ọ̀ṣunbùnmi hmm? o ò nífẹ̀ẹ́ Àjàdí o ò nífẹ̀ẹ́ Àrẹ̀mú o ò nífẹ̀ẹ́ náà. Àjàdí tí ò lówó lọ́wọ́ o. Ah. Ah, ẹ gbà mí ẹni olówó lòún retí ah, ọmọ yìí o ojú ọmọ yìí ti fẹ o ojú rẹ ti tẹ ẹnu rẹ ti fẹ olówó lòún retí ẹ. Eh ẹ̀rín rẹ̀ pa mí ọjọ́ fẹ́ni tẹ́jọ pilẹ̀ ọ̀la tẹ́ bá jọ pilẹ̀ ọ̀la báyìí tẹ́jọ lò dọjọ́ ogbó yín èmi ò torí owó fẹ́yàn lóòótọ́ kò yẹ kéèyàn torí òsì fẹ́yàn àmọ́ gbogbo ẹ̀ náà gbogbo ẹ̀ kì í ṣètòrí owó tètè wẹ́ nìkan tó nífẹ̀ẹ́ èmi náà pé ọfẹ́ni tó ní nífẹ̀ẹ́ àmẹ́ni tó bá nífẹ̀ẹ́ tọkàntọkàn mọ́jì ọpẹ́ o ilẹ̀ ń sún ilẹ̀ mọ́ ọjọ́ lọ bíbẹ̀ kọ́ wọn ó sùn ọ káwọn gbẹ̀rẹ̀ ilé ọkọ̀ kan ni ah, ah, bó ti rí mo wí fún ọ wọn. ọtọ lọ gbọ̀n èyí tí a jẹ bíbí mo bí ọ ó amúnisàdíbù ọbẹ̀ bíbí ah, mo bí ọ ń gbà wo nìwọ náà fún mi lọ́mọ àwọn apá bíi báyìí kòkó ní bẹ́ńbẹ́ lórí bá a ṣe gbìn káàkiri nìyẹn o ó dá èrè orí rẹ̀ gan àráyè ká mo rí pẹ́yẹ ní ibẹ̀. èmi àkànwò ọmọ agbájé olówó yalumọ gbogbo ohun tí n bá ṣe ń lù yìí làbẹ́gẹ́ bórí orí kò sí ohun tá a fi ń ṣe gbogbo èrè oko tó rí àwọn ẹyẹ ní jẹ ńgbà sì ti yẹsẹ́ ẹ károko tó ti yàn láàyò òun mo fi mú ọ wá bí pé ah, ibi báyìí náà pọ̀ ju kó o kọ ṣálẹ̀ kó o dẹ̀ fọwọ́ tu àwọn kókó díẹ̀ díẹ̀ díẹ̀ ká sì fún ọ lówó. Ah, wo lóòótọ́ oko ni mo mọ̀ ọ́ ro àmọ́ ṣé oko ríro náà kò dẹ́rùn kò dẹ́rùn èmi náà fẹ́ dolọ́lá mo fẹ́ dolọ́lá. o ò tún roko mọ́ ń ah, bò rọ́wọ́ tèmi àwọn òun roko lọ́dọ̀ tiwa owó làwa ń fọwọ́ kà ṣùgbọ́n gbòó tí jókòó ni wọ́n mọ̀ ọ́ ro la ṣe ní kó wá ro oko tó sì wà ńlẹ̀ yìí o ò lè ro tó fi jáde láyé bẹ́ẹ̀ ni. ọ̀rẹ́ mi wo wo èmi náà fẹ́ bẹ́gbẹ́ pé mo fẹ́ jẹun láàrin àwo wo èmi náà fẹ́ máa wọṣọ bó ṣe ń wọṣọ yìí. Hmm, tọ́rọ̀ bá rí bẹ́yìn wọ́n wá nǹkan sí sọ́rọ̀ rẹ̀. inú mi á dùn ọ̀rẹ́ mi wọ́n wá nǹkan sí sí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni pípé mi náà jẹun láàrin àwo. kírákítà ọdọ́là ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan ó mú ọrìn ó débi tí wọ́n ti ń rówó gan báyìí ẹ̀rù ó bà ọ́ ó sì mọ̀ pé wọ́n ń ṣàdéhùn kí máa mú sẹ́ o. wọ́n á gbà. ẹ jà o roko mọ́ báyìí àbó sì ro tèmi. apá rẹ̀ náà ti rìn já lọ já lọ bàbá sì ní oroko ń sìn ọ̀nà rẹ̀ ò dáa já lọ. abẹ́numúdó orúkọ apẹ́tọ́ abẹ́numúdó orúkọ apẹ́tọ́ òtóbi yògòdòrò wọ́n ní adágbà ń fáwọn adágbà ń fáwọn wọ́n ní adéwù mọ̀lákéré mọ̀lákéré adéwù mọ̀lákéré mọ̀lákéré yéè tẹ́rù yèé jẹ́ bàbá níjẹ́ la gbà gbà lọ gbà wí àbábálá jẹjọ́ bá sọlù òsà òkè gbà wọ́n gbà mí délé kú títí wọn bá mi ẹgbà gbẹgbẹ wo ní ìdáyé ìdáyé mọ bá wọn dá àtọ̀run mo ti sáwọ́ tèmi bọ̀ ohun tájà jẹ èṣù ni ó pèsè rẹ̀ báyìí ẹkùn mi. iṣẹ́ tẹ́lẹ̀ jí gbé o mo ti gbọ́ oyin káàkiri gbogbogbò lù tẹ bá súnmọ́ mi ń bẹ sí méjì ọgbọgba ni. wọ́n bẹ ní méjì ọgbọgba. báwa ọgbà bẹ̀rù. ẹyẹ jẹjẹ tó bá lóun fìyẹ paná ẹrù yọ ọjà pasún ìjàkùmọ̀ tó bá dùgbò ẹkùn yọ ọjà bọ̀. ilé yà. bá wọn àyà wọn já wọn kọ́kọ́ sá padà sẹ́yìn. olówó sọ gbogbo bá. n bẹ́ẹ̀ mọ̀ pàwọn ni bàbá bàbá wọn. Ah, ah. orí rẹ̀ ò dáa ah. irú àrífín wo ni. kí ló dánwò lónà báwọn ó mọ bó ṣe jẹ́ sí mi ni èyàn máa fọwọ́ eégún ọ̀gbàlẹ̀ ń gbà mí má dánú rẹ̀ wò mọ́ wọ́n bàjá o ẹ kìlọ̀ fún ọ. àgbàjì hmm. tó bá jẹ́ bá kan sí ọ tó jẹ́ bá kan sáwa ni àbókù a máa jẹ́ ti bàbá àtọmọ kó má làálàá ni. ẹ ẹ máa gbọ́ o ẹ jọ ṣé ń gbà ń sọ̀rọ̀ àyìnlá. sáyẹ jẹ lérewé ni káyọ̀ ah, ah. jẹun ni. ṣọ́ọ̀rọ̀ ni wọ́n tún sọ lẹ́nu yìí. gbẹ́jẹ́ bá mi sọ fún wọn iyán tẹ́ jẹ́ lánàá náà lèmi náà jẹ ẹ ti gbàgbé ni. Ah, ọ̀rọ̀ yan kọ́ là ń sọ. àwọn yorùbá bọ̀ wọ́n ní àlejò lójú ni kò fi mọ̀ràn wò sẹ́gbọ́n tó wí ó ní ẹjọ́ jiyàn lánàá ni àmọ́ síbẹ̀síbẹ̀ náà ọ̀rẹ́ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ni ṣé ń gbọ́rọ̀ làákàyè. bá mi sọ fún wọn. tó bá tún dọ́rù ìtòdánwò lẹ́sẹ̀ máa bàjá mi ò ní sọ ju yẹn lọ. àgbàjẹ ṣé mi kò ṣe sùúrù. ó ní ẹ̀bẹ̀ mu adájẹ adájẹ ẹ dákun sẹmi náà lè bẹ mu. wá bu ẹmu kó wá mẹmu ẹmu ọ̀hún wo là mú látàárọ̀ ẹ dákun ẹgbẹ́ ẹ lọ mú jò. àgbàjẹ ọtí mọ ń bínú jù mọmọmọmọmọ bínú báyìí mọ àgbà ló ń dà yí àgbàjẹ mọmọ bínú mọ. ọ̀sùn bò mí kí ló ṣe ọ́ kí ló sọ̀rẹ́ rẹ o. kí ló dé èyí ti ṣe tójú rẹ kọ́rẹ́ lọ́wọ́ báyìí. ọ̀sùn bòmí àárò èèyàn ń sọ ọ́ lójú rẹ wá rí báyìí dákun o àárò ta ni wàá ń sọ ọ́ o. Ah, tó o nífẹ̀ẹ́ sí ọ̀ṣunbùnmi ìwọ ti nífẹ̀ẹ́ sẹ́yìn kan débi táàrọ̀ rẹ fi lè mọ́ ọ sọ. Ah. ọ̀dà kò burú o. ẹ o ibi tá a wí la dé. àyìnlá o. àyìnlá o wọ́n tún pè ẹ́ lẹ́ẹ̀kan sí i. àyìnlá gbà. gbà kíní náà ni. ẹyin o so rárákùnrin tó wà nílẹ̀ yìí ó dùnbù rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ láwàá gbé tá a fi ṣe ohun tá a fẹ́ ṣe fún ọ. àyìnlá bóyá ohun tí agbájé ń sọ ò yí ọ dáadáa sórí àdá tó múlé ọ lọ́wọ́ yìí ọ fi gbẹ̀mí arákùnrin tí ń bẹ yìí ọ dùnbù rẹ̀ ẹ̀jẹ̀ tí a bá gbé ń láà fi wẹ̀ fún ọ tá a fi ṣe àṣekágbá ètò ètò owó tá a fẹ́ ṣe fún ẹ bó ṣe jẹ́ nìyẹn. tó ó dì mí bẹ̀. kọ́ọ̀dù dáadáa o. jẹ́ kíkọ fún rẹ̀ gé o. Ah! Ah! Ah! Ayinla. Ayinla. Ebi ló dé ó bá ṣe jẹ́ ọmọ ìbá ṣe jẹ́ fún wa. agbọ́dọ̀ mú agbọ́dọ̀ mú agbọ́dọ̀ mú agbọ́dọ̀ mú agbọ́dọ̀ mú agbọ́dọ̀ mú ayila ayila ó sọ̀fọ̀ ní bó bá lọ ayila ó sọ̀fọ̀ ní bó bá lọ. ọ̀nà tó ń gbà òun ìsọ̀nà rẹ ọ̀nà ọ̀parun ló ń gbà lọ ibi tó ń gbà yìí. ìyá báwo lè ṣe mú tó gbà. mo sì yọnu nípa bí mo ṣe mú kàn rẹ sórí èmi nìsọ tẹlẹdùà ni mo sọ bọ́ọ̀ bá ṣe ń lọ bọ́ọ̀ bá ṣe ń bọ̀ ó yẹ ọba wò ó kíní rè gbà wọ́n jẹ́ ọbọ̀ sọnù wọ́n jẹ́ ọbọ̀ lọ́ọ̀rẹ́ o gbogbo bọ́ọ̀ bá ṣe ń lọ tó ń bọ̀ láìjọ wà lára rẹ̀ lédùn ọmọ sọ ọ̀rọ̀ yìí ọmọ lọ́kọ̀ mọ́ ọ̀dọ̀ dákun mọ́ mi kàn ètò ọmọ sí. mi dákun o ò sì já fẹsẹ̀ kan dọ́dọ̀ wọn àríkẹ́. kí ló ń ṣe ń bẹ̀. ó mọ̀ kó rẹ̀ díẹ̀ jẹ́ ká lọ rèé kì í. àmọ́ ṣó yẹ kó jẹ́ pé ìwọ tó mọ̀ mí lóye kó máa ṣe ni ó mọ̀ pé ìyá mi ò lè ríran. ọ̀rẹ́ mi ó yé mi. ìdákun a lè pẹ́. ọ̀rẹ́ mi bó o bá débẹ̀ báńkì àsìkò àti mú agbo ìyá mi ti tó mo rí ẹ náà ó dàbọ̀. ó ti ń lọ ni ó dá ó dàbọ̀ o. wo arákùnrin dìde o mo fẹ́ sọ pé fẹ́ dọ́gbọ́n láti jí gbé ni ò lè jí gbé o ọwọ́ obìnrin takuntakun níbi òsì tí ó fi mí ṣe. mo ti ṣòro ògún mo dúró sí ìrojú sàánú òtún ìní máa sá lọ mọ̀nà pé mi mọ̀ pa. Ah! dákun ká ló ṣe ọ́ báyìí kí ló ń ṣe ọ́ ah! Ah! mo dáràn ká ló ṣe ọ́ báyìí. Go. látòrò ó yé yín lórí ọ̀rọ̀ ọmọkùnrin tó wà lọ́dọ̀ wa yìí náà ni bọ́ọ̀ èsì ṣàánú mi èsì jọ ejò ṣàánú mi bá àwọn ọmọkùnrin lọ́wọ́. àtìkẹ́ lọ́mọkùnrin tó ò rírí tó ò mọ̀rún ẹ̀ rí abẹ́ ti pàdé níbì kan náà. bọ́ọ̀ mi jù wọ́n pàdé níbì kan mo sì mọ̀ pé agbára yìí wà lọ́wọ́ yín bá mi àfi tẹ́ fẹ́ ṣe fún mi ló kù ẹ ṣàánú mi mo mọ̀ pé Elédùà ó bùn yín ní agbára yìí débi tó yẹ kó bùn yín dé bá mi hàn àpàdé ń bí kòkòrin amọ ní tí ń wọ ọmọkùnrin yìí àbí pé ọmọkùnrin bíi pé adé orí mi gangan gan ni àbí pé kò sì jẹ́ tèmi òwe ṣàánú mi bá mi ò ṣe ní kẹ wá nǹkan ṣe sí o. èmi nìkan sàmúsà wà lọ́wọ́ àṣàpè méjì. àjùkẹ́ wọn ò bí mi nílé babaláwo kódà bàbá tó bí mi lọ́mọ òkè ṣoníṣègùn inú rẹ̀ ló sọ mi dáadáa Yeah, yé ẹwà ẹgbẹ́ ni ó. sọ̀rọ̀ ń bo lé rí kí ló wá ṣe ń bí èmi ń gbáṣọ lọ́bì kan ní o. orí kì í gbé o kì í gbé. lóyún. òfin sí ní mú àmọ́ máa wí gbólóhùn tẹ́lẹ̀ mi bó wúkẹ́ bá bímọ tẹ̀ lóyọ̀ á dìde. ìbéwúrẹ́ bá bímọ tẹ̀ lójọ́ á dìde. bákùtà bá bímọ tẹ̀ lójọ́ á dìde. àdìgẹ́ ṣó wá rí agbára tó ń wòye ó níwọ̀n bàbí tí mo lè ṣe dé bí mo ṣe gbàgbára yẹn ó ní kìlọ̀ mi ò lè fi jí ju òkú èèyàn mẹ́ta lọ mo ti jí òkú kìíní mo jí òkú kejì tí adéhùn mi ọmọ ọba èyí tó ṣojú ẹ yìí òun ló di kẹta tó sọ mí dolówó tó sọ mí dọlọ́rọ̀ tó wá ríṣẹ́ tó wá bẹ̀ mí yìí pé kí n bẹ́ jí ọmọkùnrin yìí ah, ó léwu púpọ̀ ìsàkéèké ni kì í ṣe ohun èèyàn lè tọwọ́ bọ̀bẹ̀ ó lè yà mí. bá a mi ṣé ẹ mọ̀ pé ọmọkùnrin yìí ti ń pẹ́jù yẹn wùwà tó bá sì lè filẹ̀ pẹ́jù tí bẹ̀rẹ̀ sí ní rùn gbogbo ara ní ọmọ ohun tí a sì sílé fi jóná o ẹ sì mọ bórúkọ yìí sì tó láàrin ìlú yìí ẹ padà ràn án lọ́wọ́ ni o ẹ sì mọ̀ pé òkú èèyàn ó rùn jòkó ẹran lọ o ẹ padà ràn án lọ́wọ́ ni o. àjíkẹ́ máa tẹ̀ lọ́rùn àmọ́ ṣé gbogbo ibi tó bá ti já sí ṣó tẹ́ ẹ lọ́rùn. ẹ wò bá mi gbogbo ohun tó wù kó lè ṣẹlẹ̀ ẹ̀mí mi gbé. ọmọ ẹni níjogún bàbá aṣọ ó máa gbó bára bàtà àfàyà bàbá fogún pọ́hùn ṣebẹ̀ títán làtàn òwe. 嗯。 rọmọkẹ kọ òun rọmọkẹ ah, rọmọkẹ ah, ah, ó ti wá ń kà mí lóhùn rọmọkẹ rọmọkẹ rọmọkẹ ẹ̀ẹ́mélòó mo pè ọ́. ẹ̀ẹ̀mẹ́ta ni. Hmm. má ṣe báyìí o ó sì wá fi mílẹ̀ látòórọ̀ ẹ bẹ́ẹ̀ ń tún ṣe mí kì í ṣe pé mo dàgbà náà lọ títì má ṣokùnfà ikú mi ní kíákíá o. màmí ọ̀rọ̀ ń pọ̀ mi ì lè gbàdúrà kẹ́kù àmọ́ kò sí bí òbí ẹni ṣe lè dàgbà tó téèyàn máa gbàdúrà kú fún wọn mo mọ̀ pé èmi nígbẹ̀yìn ni mm-hmm. ẹ wo ẹ fọwọ́ pa ewu ẹ sì fèrègì ẹ sì fi jobi ẹ ara yóò sì yá ẹ máa ríran ìyá mi má bínú. ìyàwó ẹ dákun ẹ má bínú èmi ló sìn jáde ní ẹ dákun. èwo leléyìí tó tún ń sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni àbíkẹ́. àbíkẹ́ ọ̀rẹ́ rẹ. bẹ́ẹ̀ ni ìyàwó ẹ dákun má bínú. Hmm, ó da ọkọ mi mo gbọ́. Hmm. ẹ má bínú ìyàwó ìkúnlẹ̀ mi rẹ̀ ẹ dákun má bínú o ṣeun mo dúpẹ́ o ṣe o ṣeun mo dúpẹ́ o. kí ló ti wá jẹ báyìí ìyá mi ìyá mi ìyá wa jẹ́ ló bá ń bá fún wa. ìyàwó ẹ̀dọ́kùn ẹ ṣe sùúrù ìyá wa ìwojú mi ẹ wọ ìyá wa ẹni sùúrù ìyá wa ìyá wa ìyá wa àyà mi ń jà ó ìyá wa. ṣèlérí fún mi kí wàá wà pẹ̀lú mi títí ayé tí wàá bọ́ mi lẹ́yìn ọ̀bọ̀n. ó ti ní ìrìn. saya. Oh, sini sini lagi. Kita kita cukup. Kau. ayé mo ṣe bà àṣẹ̀dá ayé mo ṣe bà ìbápẹ́tẹ́ wọ́n bá pẹ́tẹ́ ṣẹ̀bà lọ́wọ́ ẹ̀yìn ìyanu ọ̀ṣẹ̀rẹ̀ màfíà wo ni ó ní ń firi ìbálọ́wọ́ onílé ògbódù ọ̀rà ìbágbódù awo tẹ̀rẹ̀lúṣò àtòṣùgbó ìbá ni mo ṣe o. ẹ má jẹ òun mi ẹ jẹ́ kí iṣẹ́ iṣẹ́ mi ní iṣẹ́ iṣẹ́ kì í pa ṣẹ́ṣẹ́. iná dé ọmọ àjíkí òrùn lọ́mọ àjílà ìtí mo wílẹ̀ ni ó daṣẹ́ lọ́jọ́ tewúrẹ́ tó bá bímọ tiẹ̀ ní rìn lọ́jọ́ tágùtàn tó bá bímọ tiẹ̀ ní dìde màálù bá bá wọn ọjọ́ tó bá bí tiẹ̀ náà ní dìde àtomi ara àtẹ̀jẹ̀ ara ẹ̀ ìwọ ọmọkùnrin kó bọ̀ sípò kó bọ̀ sípò tabá gbogbo alàjẹ ni ó fọ àsílà níta gbọ̀nrín níjọ́ tágbọ̀nrín tó bá sí ní kú ẹ̀yẹ àwàdábà lọ́lọ́kọ̀ lámi. dá padà ìtìmọ̀ orílẹ̀-èdè ó dàṣẹ. ẹ̀mí ẹ̀ padà ilé ẹ̀ sọ ìpè ayé ni kò jẹ́ ti kú olókù ó ti dèèyàn bẹ́ẹ̀ ni wo mi ó ti kú olókù farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ ojúkòrò kí pojúkòrò. wọ́n á dùn wá sóríire ọmọ ọwọ́ kì í kú lójú ọwọ́. iyẹ̀pẹ̀ odò kì í bẹ́rí wọ́ wàá lò gbẹ́já ogun ayé ẹ ti ṣe ọ̀rọ̀ eégún lé ẹ lójú àlá òòrùn lé ẹ lójú àlá ìyẹn ti kú òmìnira ayé ẹ báyìí ọ̀pá balẹ̀. Mm. àyà ẹ̀mí náà kì í wódó àyà ìsúrí kì í wọ́ lọ eṣinṣin afa ìmọ̀ mọ́ni fọwọ́ kún ni adé á fún orí wa ń rí ìrágbìjì wọn ni kó kára lẹ̀ ẹ̀kọ́ ni kó ṣe àyà kò fẹ́ rìnrìn àjò àmọ́ kí n wá tó rìnrìn àjò yìí mo fẹ́ tọrọ kọ̀ọ̀kan lọ́wọ́ ẹ̀. bàbá lẹ́yìn tẹ́ mi mi là kò sóhun náà lórí ayé yìí tẹ́ ẹ bá bí mi tí mi ò ní ṣe bẹ́ẹ̀ ni. dídú àlọ́wọ́ wà lágbẹ́já aṣẹ́ni lórí ọmọ ẹṣẹ́ lórí òní jágbárò ó wà jíkẹ́ ọ̀kan ṣoṣo ìtẹ́lódù àfi fún mi mo lóhun ọrọ̀ mo lówó mo lóko àmọ́ mo fẹ́ rìnrìn àjò ìrìn àjò tí mo wá fẹ́ rìn yìí ìwọ̀nba tí mo lè dé padà mo wá fẹ́ kó máa bá mi ṣe àkóso lórí gbogbo àwọn nǹkan mi tó ní àti tí ò ní obìnrin làjíkẹ́ ó níwọ̀n bó ní ìwọ̀n akitiyan tó lè ṣe mọ́. Hmm. àìlà mo fẹ́ kó máa bá mi ṣe àkóso wá fà fún ẹ báyìí gẹ́gẹ́ bí mi. ṣé kò tẹ́ lọ́rùn? rárá bàbá. ọlọ́run ìyá ọlọ́run ìyá eléyìí nǹkan mọ èyí tó ní èyí tí ò ní gbogbo àwọn oko ilé ọ̀nà ìta àkójọ ló fa gbogbo ẹ̀ ẹ̀yìn lọ́wọ́ ẹ̀gbọ́kùnrin ẹ̀gbọ́bìnrin oṣù ayé àti ayé wọn jọ ní sinmi.

Mami, mami ẹ dìde, àyìnà owó ojú mi ni, ẹ̀rọ bá mi ò máa sọ̀rọ̀, bá mi ò lájú, mami, bami, bami, bami, bami, bami. Ààrẹ ti yá, ààrẹ ní kò mà sí o, mo kàn ní wá mọ náà ní ká máa lọ. Ẹ sọ sí èrè, sórí ìrọ̀ burú, ta ni ìfẹ́ rẹ̀, Àyìnlá, ẹ eh, ẹ eh, ibo ló sì kí ló ṣẹlẹ̀? ẹ ẹ ẹ wò ẹ wò gbogbo ọ̀rọ̀ yóò yé mi o. kò yẹ bí bò kò yẹ bí bò wá ta ni ẹ. bọ́ọ̀ ló sì jẹ́ àyìnlá ò lè sọ̀rọ̀ ni tó ṣe pé torí ìṣẹ́ni bá mi ṣe kú kalẹ̀ àyìnlá dánilẹ̀ ibẹ̀ ló ti wá báyìí o. lẹ́sùn pé mo gbá láàárẹ̀ wá sílé bàbá rẹ̀ bí bàbá rẹ̀ bá mi wá láàárẹ̀ sàn ló wá sọ́ọ́ dìfẹ́ rẹ̀ ọjọ́ kankan ló wá ń gbà mí lọ́gbà tí mò ń fọwọ́ kọ́kọ́ mi ó wá wí tó wá nìyẹn bàbá tiẹ̀ kún torí tiẹ̀ ah, ah, kí n tèmi ah, kó máa norí láyà o àyìnlá lè jẹ́ ká máa lọ mo wá mú nǹkan mi. sórí rẹ ò burú sórí àyìnlá tí wọ́n ń wò yìí o adé orí ti tèmi ni o òun ní sì fi sọkọ tó bá jẹ́ pé òun ò fẹ́ gbọ́nu bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. dákun ta lórí ríran fún ẹpọkọ rẹ ó ti sì í ọkọ tèmi lé òun ní sì fi sọkọ kí ló sí ọ. láyìnlá tó ṣe pé nítorí rẹ ni bàbá mi ṣe kú wo bí àyìnlá ò ní bí rè o òun ní sì fi sàdé orí mi ní kíni àkútúkù bàbá rẹ ràn ìwọ sọ wípé nítorí ọkọ tèmi ni bàbá rẹ ṣe kú wo ẹ̀mí tí ẹ ti mọ dùn ló gbẹ̀mí ìyá tèmi nílé ó wá ń sọ pé ọkọ rẹ nìkan níbo ọkọ tèmi ni o mo sì mú un lọ àyìnlá tí ń jẹ ká máa lọ. irú ọlọpàá ò lè mú lọ ò lè mú lọ ò má mi ènìyàn o má mi ènìyàn o àyìnlá tẹ̀mí pé ò lè mú lọ ò lè má àyìnlá lọ o àyìnlá ò lè kúrò ń bí. àyìnlá èmi ò tiẹ̀ fẹ́ kí n máa bá òun lórí bù sì fẹ́ jẹ́ kí inú bí tó ara rẹ̀ ṣẹ̀ṣẹ̀ yá ni ìfẹ́ mi dákun láàrin àmì àti wèrè yìí ta nìyàwó. àìlá nǹkan kan ni wọ́n tún ní sọ fún ọ sórí ìrìn àjò ló ń lọ yìí bó ṣe ń lọ yìí èmi mọ̀ pọ̀ ọba láàánú pàdé ó di dandan kọ́ ọba láàánú pàdé torọ́ ọmọ láǹgìdì ìwọ̀lú àìníyàá gbogbo àwọn tí ò ṣe ọ lóore wọn ò ti tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ dì ọ́ àmọ́ ìkìlọ̀ kan ni wọ́n tún ní kí n fún ọ o sórí ẹnikẹ́ni tó bá wá ṣe ọ lóore gbogbo tó bá béèrè lọ́wọ́ rẹ pátápátá ṣe fún o rí pé o ṣe fún o èyí nǹkan ẹlẹ́ẹ̀kejì sọwárí ṣẹ̀dá rẹ tó ń wò yìí kò fẹ́yàwó méjì o oríṣi oníyàwó méjì o ìyàwó kan ṣoṣo gírò báyìí ìkan ṣoṣo lóbìnrin dùn mọ́ lọ́wọ́ ọkọ ẹ̀yọ̀ kan lọ gbọ́dọ̀ fẹ́ o sì gbọ́dọ̀ fi ibi sú ẹnikẹ́ni tó bá sí ọ lóore gbogbo tí wọ́n bá ti béèrè lọ́wọ́ rẹ o gbọ́dọ̀ ṣe torí bó ṣe ń lọ ọ̀rà láàánú ṣó ti gbọ́. ìyá wa tí màá ṣe yìí gbọ́ pé gbogbo ẹni tó bá ti ṣe mí lóore nǹkan tó ń bá béèrè mo gbọ́dọ̀ ṣe fún wọn mi sì gbọ́dọ̀ fẹ́ ju ìyàwó kan ṣo lọ. Hmm. Hmm? ó dà kó burú ìyá wa. n tí mo bọ́ sọ ọwọ́ bíi ni kò fi sí o kọ́ ọ mọ̀ fi jẹun bọ́rọ̀ mi ò bá sì dán lójú bọ́ ọba tó rá láwọn mi lọ́hùn tó béèrè gbogbo ohun tí mo sọ fún ẹ tó bá yàtọ̀ wá pajá fún mi wọ́n jẹ. ìyá wa ṣe bí mi bá ti tẹ̀lé kìlọ̀ hmm. ọlọ́run yóò ṣọ̀nà mi rere. ó di dandan gbogbo ohun tí mo sọ fún ẹ pátápátá tó o bá ti rí owó wọn náà lórí tó o bá rówó ọ padà wàá ṣe ẹ tó o bá ti rówó eégún lé òòṣà ọjà olúbọ̀bọ̀ ti rí bọ̀bá bẹ́ẹ̀ bọ̀ bọ́ ìní ọwá ṣe lọ́dọ̀ mi ò lè ṣe ń bi tó o bá lọ lọ́hùn. Ah! sọ̀rọ̀ ni àyìnlá àyìnlá ò lè sọ̀rọ̀. àyìnlá sọ̀rọ̀ àyìnlá sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ kò lè sọ̀rọ̀ torí mi ní ọ̀fẹ́ bẹ́ẹ̀ ni èmi ní ọ̀fẹ́ jẹ́ kí wọ́n sàn kankan fún ẹ èmi àti ẹsẹ̀ jọ wá kí àti òsínbọ̀ ṣòkòtò kan náà ó kú bàbá lápẹ́ ẹni tí ò bọ́. ṣé wo mọ̀ wípé kóbìnrin bá tàtọ̀ rìn kọkùnrin bá ta àtọ̀rìn ikán máa lómi lẹ́sẹ̀ ju ìkan lọ ni ó wá sọ pọkàn rere ọkọ tèmi ni o wọn dẹ̀ kí gbà kàtà lọ́wọ́ akitì àwa wí tọ́ wọn ní bàbá rẹ kú ó gbọ́ àtikútukú bàbá rẹ lọ́rùn. ẹ dúró pé wàhálà mi ti dópin kí ni mo wá fẹ́ ṣe báyìí ilé yìí kọjá òye mi. àyìnlá ó sọ̀rọ̀ ni àyìnlá ò ní ohun tó sọ kò sí níbí rè.